الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا الله وبا الله باتيو شيئا نفنك وقوا láti tó máa bẹ ní àsìkò ní الله àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ṣẹ́rí wa kọ́lọ̀mbà kó máṣẹ́ ìgbà pẹ̀lú ògo ọlọ́run ọba a máa tẹ̀síwájú lórí ètò wa alìhìdáyà afa níbi tí a ti máa pàdé àwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akóredé hafizahullahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n máa bá wa gbéyẹ̀wò lénìí òun náà ni ká máa fọlá nǹkan tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn nǹkan wo la lè fi tọrọ tẹ́sìn gbà wá láàyè bákan náà àwọn nǹkan wo la lè fi tọrọ tẹ́sìn ò gbà wá láàyè ká lò láti fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan tí wọ́n máa bá gbéyàwó lé nínú abẹ́ Allahu subhanahu wa ta'ala kọlọmbà kí má ṣàṣẹ rán fáwọn ṣéèkì wa wàlẹ̀ àtàfàdàl mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi amarana bi tawassul lil mashru' ọba tí ọpa wá láṣẹ nínú alukur'an kọ́ sàlàyé fanabi ó ní ká máa fi àwọn kankan ká máa fi bẹ̀wọ̀n ká máa fọlá rẹ̀ ká máa fi tọrọ nǹkan lọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run bá fúnra ara rẹ̀ ọlọ́lá amálẹ́nu koran nítorí kó lè bá tètè dá wa lóhùn lérí àwọn àbùkátà wa ọwá ti àwọn kankan síwájú fún wa ó ní kíní ìyẹn máa fi bẹ̀ mí ẹ má kàn máa béèrè tẹ́ fẹ́ lásán ẹ máa fi nǹkan báyẹn máa fi bẹ̀ mí ẹni kí n wọlá rẹ̀ kí n sànú yín ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjìṣẹ́ ọlọ́run òun náà lànàbíwá wa ala alihi wa asahabihi ajma'in àánú náà kọ́ bá wọn ara lẹ́rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìdàfẹ́ gbéyàwó lérí ètò wa lẹ́ni òun náà ni àtàwásólú alìmọ̀ṣọ́rọ̀ wọ́tàwásólú alìmọ̀mọ́nà ìmá fi ọlá nǹkan kan béèrè nǹkan tó yàn fẹ́ lọ́dọ̀ ọlọ́run kíyìn ọlọ́run wọlá nǹkan báyìí ọlọ́wọ́ wọlá nǹkan náà yọ́ wá tètè ṣe téèyàn fẹ́ méjì ló pín sí èyí tẹ́sìn faramá àtẹ̀yí tẹ́sìn ọ̀faramá tọ́jẹ́ pé ìlànà ẹbọ ni àtàwásólú àlùmọ̀ṣọ́rọ̀ wà tọ́lábùlùwẹ̀ sáàtọ̀ bí kúlì máa yọ ọ̀tàkọ́dùhù bí olówó ṣáàní ìndàlọ́hì lẹ́kọ̀ọ́dọ̀ ìhájẹ̀tì máa ní tá ń pè ní àkàsọ̀ tá ń pè ní ìmọ̀ abẹ́lọ́n pẹ̀lú nǹkan kan òun náà ni ká máa bẹ lọ́n pẹ̀lú nǹkan kan tí ọlọ́run ọba àlá tó ní ká fi sáàrin òun àti àdúrà wa níta fẹ́ fi bẹ ọlọ́run ọba yìí ipe kọ́dàkùn kọ́mọ́sà ìwọlá rẹ̀ kọ́sàánú wa àbí kọ́gbàdúrà wa yóò jẹ́ nǹkan kan tó jẹ́ pé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba wa bá wa yóò yóò tún wá jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ̀sìn ló ní káfí ọlá rẹ̀ bẹ ọlọ́run nǹkan lè tóbi ń gbà mí kẹ́sìn ọmọ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí nínú alukọ̀rán ibi ọlọ́run ti ń sọ pé ẹ̀fì nǹkan báyìí ẹ̀fì sàkàsọ̀ síwájú èmi ọlọ́run a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní ya ayyuhal ọlọ́run bá ní mo pè yín òdodo ọlọ́run ẹjọ́ lọ́wọ́ máa bà yín lẹ́rù ẹ páyà ọlọ́run wabtagu ilayhil wasila ẹ wá ṣojú kòkòrò akàsọ̀ láàrin àtọ́lọ́n wabtagu ilayhi ilallah wabtagu ilayhil wasila ẹ ṣojú kòkòrò nǹkan kan tí ẹ máa fọlá rẹ̀ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ̀jáhídù fi sabilillah ẹ wá gbìyànjú kẹsàpá sí ojú ọ̀nà ọlọ́run kẹ gbìyànjú ojú ọ̀nà ọlọ́run kẹ máa sin lọ́n ẹ máa sàdúà ẹ máa béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run la'allakum tuflihun kẹ ilé wà náà àwọn tí ó jèrè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́ mọ́sá fi asún àwọn tí ó jèrè áyà yóò gbé wá wípé àti nǹkan bẹ tá a máa ṣe tá a bá ti ṣe ọlọ́run ó sì wọlá nǹkan náà mọ́wàlá yóò wá sọ wá di ọmọ àlìjánà àbí yóò wọlá nǹkan náà mọ́wàlá yóò gbàdúrà wa ká máa fi nǹkan bẹ lọ́hùn wípé ọlọ́run wọlá nǹkan báyìí nínú ẹ̀sìn wa yìí ọlẹ́tọ̀ níta wà fi bẹ lọ́hùn táà ní kọ́lọ́hùn wọlá rẹ̀ mọ́wàlá kó fi gbàdúrà wa nǹkan àwọn lọ́wọ́ ní bùkátà sí ká méjì lọ́wọ́ pín sí àtàwásùlù lè mọ̀ṣọ́rọ̀ wọ́tàwásùlù lè mọ̀mọ́ ìwà akàsọ̀ síwájú ọlọ́run fíbí kọ́lọ́wọ́ bá aláàkọ́wọ́ láǹkan báyìí kọ́ gbàdúrà èyí tẹ́sìn farama àti èyí tẹ́sìn ọ̀farama ẹ̀yọ́ miami àtàwásólù almasoro ẹ̀rí èyí tẹ́sìn farama òun náà ni àtàwásólù bí àsìmá ìlà ká máa fi orúkọ ọlọ́run ọba ká máa fi sàkàsọ̀ síwájú ọlọ́run pípé wọ kó tó di pé a béèrè tàǹfẹ́ kọkàn ní ọlọ́run dá mi dàbí kó ní ya máàlíkú habli mulika ọ yàtọ̀ sí kó ní ìwọ ọlọ́run ọba ọlọ́lá ọba tó lọ́lá tí dáni lọ́lá bùnmi lọ́lá nínú ọlá tó wà lọ́dọ̀ rẹ̀ sọrí èyí tó pé orúkọ ọlọ́run tó ní ya máàlíkú yẹ ya máàlíkú tó wí o ti fi ṣe akasọ̀ ìpé kọ́lọ́run wọlá orúkọ rẹ̀ tó dáhùn kọ̀dà ọlọ́lá ya mo pè wọ́n lọ́wọ́ ọba ọba aláforíjì igi fírílì fíríjì mi tọba kan ní ìwọ́ lọ́wọ́ mi àdúrà náà ló ń ṣe àmọ́ tọba fẹ́ kọ́lọ́wọ́ tètè gbàdúrà rẹ̀ àfi kó pè ọlọ́run ó ní ya gàfàrù orúkọ yẹn tó pè yẹn ọlọ́run wa wọlá orúkọ mọ́ ọlá yóò wá tètè fíríjì hàn ọlọ́run fẹ́ràn ká máa pè òun ká tó máa béèrè tá à ń fẹ́ ya latif olùtúfòbí ọba aláàánú ṣàánú mi ya razaq orozokuni ọba alárísìkí bùnmi alárísìkí lọ́dọ̀ rẹ̀ yá sì tíru ostoro ni ìwọ ọlọ́run ọba ọba tí bàṣírí mọ́sà ìbàṣírí mi yá ṣáfi ìṣfì ni ìwọ ọlọ́run ọba ọba tí wòyàn sàn mọ́sà wò mí sàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba aláàlọ́ pàṣẹ bẹ́ẹ̀ ó ní walillahi al-asmaul husna ọlọ́run ọba ni mo ní àwọn orúkọ tó dáa jùlọ ọlọ́run sì ti sàlàyé ìsinú tíra alukọ̀ránì àti súnà náà ni gbogbo tíra yòókù àjàǹtẹ̀lẹ̀ wọ́n ń pè àyẹ̀wò onú ẹ̀dẹ́gbò tá a mú orúkọ ọlọ́run tó wà ń bẹ èyí tó wà nínú kùránì nìkan àti èyí tó wà nínú súnà nìkan ìlọlọ́run rè fáàsì nínú àyà kì í ṣe táwọn bàbá tí wọ́n gbà látọ̀dọ̀ ìbílísù táwọn afá gbà látọ̀dọ̀ àwọn àlùjànnúbú ọlọ́run bá ní walillahi al-asmaul husna ọlọ́run bá ní èmi ọlọ́run ó ní àwọn orúkọ ó ní lóòótọ́ àmọ́ àwọn èyí tó ní a máa fi pè wọn òun náà làwọn èyí tí ó sọ kalẹ̀ tó fi máa nábi tá nábi sálàyé fún wa báyà ní Kùránì láti wá rí ní àbínú ọlọ́run bá ní mo ní àwọn orúkọ tó dáa jùlọ fad'uhu ẹ máa pe ọlọ́run ọba yín biha pẹ̀lú àwọn orúkọ náà ìtumọ̀ ẹni kí ẹ máa ní ya latif iltuf bi ya rahman irhamni ya gafaru igfirili ya fatah iftahli ẹ máa fi bẹ̀ mí èmi wọ́n máa wá wọlá orúkọ tẹ́ pé nìí níwà jádù àyún tètè gbà àjẹ́ pé a máa fi nǹkan béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run a máa ń sọ̀fọ́lọ́n kọwọ́ lá nǹkan kan nínú tá a máa ń fi ọlá rẹ̀ bẹ ọlọ́run òun náà ni asmaullah orúkọ ọlọ́run orúkọ ọlọ́run tá a wí yẹ́wàá jẹ́ al-warida min al-kitabi èyí tó wá nínú al nìkan àti èyí tó wá nínú hadisi nìkan torí òun lọ́lọ́run ọba àlá lọ sọ pé òun sọ̀kalẹ̀ fún wa ẹ̀yọ́ mayami ọlọ́run ní kólójẹ́ ọlọ́ha awédò rahman ọlọ́run ọba ní tẹ́lá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ mi ọba wò yẹn ẹ̀pẹ̀ mi ẹni allah ọba tún wò yín ẹni arrahman ẹ̀yà máa tẹ́lẹ̀ àwọn fọlẹ̀ wọlé asma wọlé husna èyí tó bá wù fi bẹ̀mí ní àwọn orúkọ mi èmi mo làwọn orúkọ tó dáa jù mo sì ti ṣàlàyé fún yín níbo láti wá rí jama a nu Quran a sì rí orúkọ tó máa ní kọ́ máa fi pe ọlọ́run ọba ọwọ́ gbìyànjú kó lébi àfáà súnà ní àwọn sọ fún ọ pé mọ́sẹ̀ yìí má eléyìí náà má ṣe mọ́sẹ̀ yìí má eléyìí náà má ṣe orúkọ ọlọ́run ọba aláà ọlákọọlẹ̀ èyí tó lákọọlẹ̀ ńlá máa ṣe àníṣe èyí tí ọlákọọlẹ̀ tó èyí tí ọlákọọlẹ̀ ni àwọn àdìjànú wọn nìyẹn ọlọ́mọṣẹ́ sọ níbi aburú bẹ́ẹ̀ wọ́n sọ tírà kalẹ̀ fún wa hudan ìdìmọ́tẹ́kì ìwé ìmọ̀nà masilina marinusu dabarinusu ọwá ń pè ó sì fẹ́ wà lìjánà ó sì rínú koran ó rínú àdísì yọ́dá kò tè túbá kọjọ́ tó lọ ẹ̀yọ́ máa yá mi orúkọ ọlọ́run a máa fi ń pè ọlọ́run ọlọ́run wọ́n ló kọ́ lẹ́tí jẹ́ latifu ṣàánú mi ọlọ́run wọ́n ló kọ́ lẹ́tí jẹ́ gafaru ṣàánú mi ọlọ́run wọ́n ló kọ́ lẹ́tí jẹ́ razaku ṣàánú mi àdúrà rẹ̀ ní pẹ́jọ́ gbígbà ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ anábì ìròyìn ọlọ́run ká máa fi bẹ ọlọ́run ìròyìn ọlọ́run tó ga débi pé a lè fi ìròyìn ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọlọ́run láwọn ìròyìn tó pọ̀ rẹpẹtẹ ànábì wa Suleiman alayhi salatu wa salam ọlọ́run gbé ìtàn rẹ̀ wá nu Quran ó wá ṣàlàyé nígbà tí ń fi ìròyìn ọlọ́run bẹ̀ lọ qala rabbi ànábì Suleiman ó ní wọ ọlọ́run ọba mi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya dákun gbà mí láàyè mọ́sáyì jẹ́ kí n lè máa dúpẹ́ àwọn ìdẹ̀ra tó ṣe lérí mi wa ala walidayya wọ́lọ́wọ́n ọba sí rọrùn fún mi kí n lè máa dúpẹ́ lérí àwọn ìdẹ̀ra tó ṣe lérí bàbá mi àti yá mi wà ní a'mala salihan tardah dàmí papọ̀ máwọn ẹni rí àdìkílì ní fi ìbádìka salihina bí rahmatika pẹ̀lú àánú rẹ̀ mo fa àánú rẹ̀ mi bẹ̀ ọ́ mo fi ṣe tàwásúlù mo fi ṣàkàsọ̀ àánú rẹ̀ ni ó mọ́ mi la mọ́ wò tèmi bí rahmatika ó fi rahama ó fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ ìwọ náà tó fẹ́ béèrè ó fi rahama béèrè nǹkan torí rahama ó wà nínú àwọn ìròyìn ọlọ́run ipò ìwọ ọlọ́run mo bì ọ́ as'aluka bi rahmatika pẹ̀lú àánú rẹ̀ afáwọ̀ anas bin malik ó ní kana idha ahammahu aw ahzanahu amr ó ní tí inú ànábì bá bàjẹ́ dópin àbí wàhálà kan dé ọwọ́ lágbára lọ́rùn ànábì ànábì ọwọ́ yọ yanu yọ wà ní ya hayyu mo pè wọ́ ọlọ́run ọba ọba aláyé ànábì fi orúkọ ọlọ́run ọba òfin sàkàsọ̀ ya qayyumu ànábì á ní mo pè wọ ọlọ́run ọba ọba tí wọ́n fara ti kankan bí rahmatika astagir astagithu bí rahmatika ìwọ ìgbàlà pẹ̀lú orúkọ rẹ àti pẹ̀lú àánú rẹ bí rahmatika tí kan bá lè fún wọn náà wọn máa sọ tí kan bá dàrú tó lójútùmá ó ní ya hayyu ya qayyum bí rahmatika astagir bí rahmatika yìí àánú ní jẹ́ rahma ìròyìn ọlọ́run ni a máa fi bẹ̀ ọlọ́run rahimu lórúkọ ọlọ́run rahamatu ìròyìn ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà tí ma ń ṣe anabi a ní allahumma ìwọ ọlọ́run ọba o bí ilimi kalvaibi mo fi ìmà rẹ mo fi bẹ̀ ọ́ wọlá àmà rẹ mamila wọlá bí màrẹ ṣe tó wà wọlá ẹ̀ mamila ìmà kọ̀kọ̀ ni òótọ́ jẹ́ pé wọn nìkan náà lọ́mọ tẹ́nìkan mọ́ lẹ́yìn rẹ̀ wọ́n kò dé láti kà alẹ́ khalik mo fi agbára rẹ tó onílérí gbogbo ẹ̀dá rẹ mo fi bẹ̀ ọ́ kódìrà ìròyìn ọlọ́run ahayini ma alimta alhayata khayran li jí máa bẹ lọ́kùnrin gbà tí bíbẹ̀ mi ọba lóore wàtàwáfà ni wà pa mi ìdákaná ti alwafatu khayran li gbogbo gbà tó wá jẹ́ pé kí n kú ní òrò lóore fún mi ànábì ní bí ìlìmíkà oníwàkòdì láti ká ọ̀fẹ́ kádọ̀ rẹ̀ ó ọ̀wà tẹ̀lé ojú ọ̀nà nàbì wọn náà fẹ́ gbà nǹkan ìwà àwọn òròyìn ọlọ́run máa fi bẹ ọlọ́run ìwọ́lọ́wọ́n ọba mo fàánù rẹ mo fi bí ọ mo fi agbára rẹ mo fi bí ọ mo fi àìníkù rẹ mo fi bẹ̀ ẹ́ inika ní ká má kú ọlọ́run yẹn kú òun gan dákú mo fàánù rẹ mo bí gbogbo eléyìí àti rákọọlẹ̀ fún mùsùlùmí ni ni ń fi láàrin ojú ọ̀nà àti ànábì ní ń sàlàyé kùránì sórí méjèèjì sí wà gbogbo àwọn ìsàkúsà tó wà lọ́wọ́ rẹ̀ ìkàkúkà ìwé àsàlátù rádaràda tó wà lọ́wọ́ ẹ̀yẹ ọmọ ìyá mi kọjú tó lọ lọlẹ̀ gbọ̀n dànù lọlẹ̀ sọ́nù nítorí pé àìmọye nǹkan mi ló ń pè nígbà tó kéwú ọ̀gbọ́ wọ́n kàn wá sí wọ́n náà sì ń pè ká yóò kó tètè jù yẹn lẹ̀ kó tí ó sọ fún ọ pé nínú àyà báyìí nínú àdísì báyìí ni eléyìí nìkan lójú ọ̀nà gbogbo yòókù ọ sàbámà tó bá jáde láyé ẹlẹ́ẹ̀kejì ni ká máa fi ròyìn ọlọ́run ká máa fi bẹ ọlọ́run ó lé ní ọlọ́run wọlá pé é sùn wọlá pé ọlọ́run ọba ọba ti rẹ̀ ẹ̀ eh! gbogbo àwọn ròyìn ọlọ́run ọ máa fi bẹ ọlọ́run àdúrà rẹ̀ ó tètè gbà bọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀nà ìbúrú tádùá fi máa ń tètè gbà nù ẹlẹ́ẹ̀kẹta àtàwásólú bí amálẹ̀ sọ́ọ̀lẹ̀ òun náà ni kọ́ máa fi ọlá ẹsẹ̀ rẹ̀ kọ́ máa bì í dáì tọ́jẹ́ pé ìwọ tó ń ṣàdúrà gangan ló sí má pé kọ́lọ̀ ń wọlá iṣẹ́ rẹ̀ bàbá kan àbí ìyá kan àbáwọn òbí ẹ̀ sọ́ra àwọn ti ṣiṣẹ́ tiwọn àwọn ni wọ́n níṣẹ́ wọn iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe o lè fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó bá jẹ́ṣẹ́ dáadáa tọ́lọ̀ ń gbà ò ṣe pẹ̀lú àníyàn tó dáa ò tún wá ṣe lọ́nà tá nábì náà ṣe o lè fi iṣẹ́ náà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ká máa fi ṣe rí ẹni ká máa fi ṣe àkàsọ̀ wípé wọ ọlọ́run wọlá pé mo ṣe báyìí ń jọ báyìí máyìísà yọmí kúrò nínú ìṣòro yìí eléyìí náà lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Islam ẹ̀rí wà lérí ẹ̀ o lè ní ọlọ́run ọba o mo bí ọ pẹ̀lú ìmánì mi sọ́lọ́run o lè ní ìwọ ọlọ́run o asálùkà bí ìmánì bíkà mo fi ìgbàgbọ́ mi tí mo ní sí ọ tí ní gbàgbọ́ sí nǹkan mi ìmọ̀lẹ́yìn wọn ọlọ́run mo fi bẹ̀wọ̀ ọlọ́run o lè ní wa mahabbati laka mo fi ìfẹ́ tí mo ní sí wọ ọlọ́run tí n nífẹ̀ẹ́ nǹkan míì tó ju wọ ọlọ́run lọ́mọ mo fi bẹ̀ ọ́ as'aluka bi mahabbati wa tiba'i li rasul mo fi ìfẹ́ tí mo ní sànnábì àti títẹ̀lé tí ń tẹ̀lé ànábì mo fi béèrè kan lọ́dọ̀ ọlọ́run as'aluka bi birri li walidayya ọlọ́run mo bẹ̀ ọ́ pẹ̀lú dáadáa tí mo ti ṣe fáwọn òbí mi kí ni wọ́n dùn mo fi àwọn iṣẹ́ náà mo fi bẹ̀ wọ́ ọlọ́run mo bẹ̀ wọ́ pẹ̀lú owó tí mo fún yáà mi lọ́dún báyìí ìwọ lọ́wọ́ bá o mo bẹ̀ ọ́ pẹ̀lú aṣọ tí mo rà fún yá mi lọ́dún báyìí mo bẹ̀ ọ́ pẹ̀lú ilé tí mo kọ́ fún bàbá mi lọ́dún báyìí ọlọ́run sì yọ̀wọ́ náà kó nínú ìṣòro tó bá jẹ́ kí ìwọ náà lọ bá ṣiṣẹ́ lóòótọ́ o iṣẹ́ tó ṣe torí ọlọ́run máa gbọ́ o àtẹ̀yí tí ó pé o ṣe nílànà òjíṣẹ́ ńlá Muhammad torí ìta àṣẹ nítorí ọlọ́run àtẹ̀yí tí ó pé bídíà ni àdádálẹ̀ ni kò ní ìbámu pẹ̀lú súnà irúṣẹ́ wọn ọ̀kọ́lẹ̀ tẹ́lẹ̀ dépò tó fọlá rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọ́n dọ̀rọ̀ rú wọ́n sì dọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa afáwọ̀ abdullahi bin umar rọ́jọ́lá anihuma nínú àwọn àgbà sọ̀hábà wọ́n làwọn jòkó ń jọkàn ànábì wá pàtàkì àwọn mẹ́ta kan fún wọn tí wọ́n fi ṣe ẹ̀rẹ̀ wọn tí wọ́n fi bẹ̀ ọlọ́run tá ànábì bá ti sọ̀rọ̀ pé ní nǹkan ṣe rí ni bó so rí náà nu jama ànábì náà ṣàlàyé fún wa pé nǹkan báyìí a fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run a lè rẹ̀ bẹ̀ lọ́run àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà nú ẹ̀ ọlọ́run ní kí atẹ́gùn kó gbé àpáta ńláńlá tó tóbi àpáta ńlá yìí ọlọ́run wá fi dé wọn mọ́lẹ̀ ó dé wọn mọ́lẹ̀ òun lè jáde mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà ń bẹ̀ òjò sì ń rọ nígbòjò dá ọwọ́ àkàtì jáde láì ìṣẹ̀tẹ̀ òun dáfà àhà wọ́n fọwọ́ ti àpáta báyìí àpáta ò sí tì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tì í tì wọ́n ò rí tì faqalu fima bainahum innahu la yunjikum min hadhihi as-sahra إلا أن tad'u الله bi أعمالكم a'malikum fúnra ara wọn náà wọ́n wá sọ pé àpáta ti dé wa mọ́lẹ̀ báyìí kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́yìn ikú ikú lọ́kàn báyìí àmọ́ kò sí tó lè làwá kúrò lọ́wọ́ ọkú lábẹ́ àpáta yìí bí ìbá jẹ́ pé n tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ṣe níṣẹ́ rí ẹ fi bẹ ọlọ́run kọ́lọ́run wọlá rẹ̀ kọ́ làwá kúrò nínú abẹ́ àpáta yìí ká lè jáde láláyé ọ̀kan nù wọn ó ní wọ́n ọlọ́run ó lóun ní àwọn òbí méjì àwọn méjèèjì wọn ti darúgbó òun yé jẹun òun yé sì sùn àti tí wọ́n bá jẹun tí wọ́n tán àti tí wọ́n bá sùn tí wọ́n bá jẹun tán tán sùn tán lòun ṣe wàá jẹun lòun ṣẹ̀ṣẹ̀ wàá sùn ọwọ́ àdìjọ́ kan lè fi ń pa wọn wọ́n á ràn wọn lóúnjẹ lọ́wọ́ alẹ́ òun oúnjẹ káàkiri òun tètè rí òun sì fẹ́ kébí ọpa wọn sùn ìgbà tó wọn fi dé wọn ti sùn lọ lòun bá wò pé tóun bá lọ lè sùn wàhálà ńlá nínú òkùnkùn bóò ni wọ́n sì mọ̀ pé oúnjẹ wà ńlẹ̀ òun sì fẹ́ jí wọn wàhálà ilẹ̀ kejì nù òun á gbé oúnjẹ yìí lọ́wọ́ òun á dúró nígbèrè wọn títí tí wọ́n fi jí fúnra wọn lóru wọ́n wá ní lágbájá sọ padà wá róúnjẹ olóúnjẹ náà ni mo dúró látàárọ̀ ni kẹ́lẹ́ bá mọ̀ pé mo ti ráńjẹ náà ọyọ ẹ̀ máa jẹ́ nígbà sàdúrà fún un nígbà jẹun yìí ọlọ́run wọlá pé ìbẹ̀rù rẹ lọ́jẹ́ kí n dúnjọ́ kí n fún wọn lóúnjẹ jẹ kí n ṣàìsùn torí wọn tó bá jẹ́ pé ìtí mo ṣe èyí nítorí rẹ̀ mo bá fi ṣe ń jọ́ náà látara ìbẹ̀rù ọlọ́run wọ́n ṣàì sí àpáta yìí kò lérí wa làpáta bá sí fẹ́ làpáta bá sí wọ́n náwọ́ wọ́n rọ́wọ́ náà síta àmọ́ kò gbé rí ẹnì kejì ó ní wọ́n ọlọ́run ọba mo ní ẹ̀gbọ́n bàbá kan ẹ̀gbọ́n bàbá yẹn ó bímọ obìnrin ọmọ obìnrin yìí mo wá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ bí ọkùnrin ṣe máa nífẹ̀ẹ́ obìnrin ìfẹ́ náà bò mí dàrú ìfẹ́ náà lágbára gan gẹ́gẹ́ bí ìfẹ́ tí ọkùnrin máa ní sí obìnrin ó wá di àsìkò kan tí èèyàn mú tí kò sún jẹ́ ń lù ú tí nǹkan lé tọ́jẹ́ pé ebi ń pa àwọn èèyàn nílùú fún rárá rẹ̀ lọ́wọ́ bá mi lónìí kí n fún un lówó mo wá sọ fún pé ń fún ọ lówó àmọ́ ń bọ̀ ṣèṣì náà ó lóun wá sàdéhùn fún òun wá promise rẹ̀ ní one hundred and twenty dinari one and twenty dinari nísìn owó ńlá ni ọlọ́rọ̀bìnrin yìí ọlọ nígbò tún yá ó tún padà dé ó ní ọ̀dà tọ́ ibi fẹ́ wà òun kú owó tó ló fún un dà nítorí olóòṣè náà ti yá ọlọ́run ti wá bọ́ lálẹ́ òun fẹ́ bẹ̀rẹ̀ máa bá a ṣe sìnà arábìnrin yẹn wá ní qalat ittaqillah ipe arákùnrin yìí bẹ̀rù ọlọ́run wala tafuddul khatama illa bihaqqi ọ gbọ́dọ̀ súnmọ́ bí tọ́ fẹ́ wọ yẹn o torí pọ̀ sí i ọ̀sọ̀ igi ọ̀lẹ́tọ̀ sí ó ní bárábìnrin yẹn ti sọ̀rọ̀ òun ẹ̀rù ọlọ́run sì bà òun látòkè sámà ipe tí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ṣe ẹ̀rí òun òun ti tilẹ̀kùn òun ti ti wíńdò òun ti paná tí gbogbo èèyàn bá rí òun ọlọ́run ọba tó ní kó wọn bẹ̀rù òun ń rí òun látò sámà fàkọ́rọ̀mà ìfà ó ní lòun bá dìde ńlẹ̀ lẹ́ni tẹ́rù ọlọ́run bá ń bà ó ní lápáta lọ́ba tún sí fẹ́ ọba kú díẹ̀ tí ó fi gbà wọ́n jáde ẹ̀yọ́ máa yá gbogbo àti wọn náà gbogbo àti wọn náà opportunity sinna tó ṣe ó fi bẹ́ lọ́nà ipe wọ́n lọ́n wọlá pé ìbẹ̀rù rẹ nìkan mú nínú òjì ń ṣe ìjọba yìí mọ́ṣẹ́ ìsàánù mi àti gbogbo àwọn ṣe ẹbú mi náà téèyàn máa fẹ́ ṣe tí ò ṣe má èyí lè fi bẹ́ lọ́wọ́ bá ipe wọ́n lọ́n mo fẹ́ pa alágbájá ìjọba yìí wọ́n la pé ìbẹ̀rù rẹ̀ ní ojú ń pa á mọ́ mẹ́sà yọmí kò nínú ìdààmú yìí bó ṣe wá sí ọgbà wọn jáde náà ó kù díẹ̀ tí wọ́n fi lè jáde ẹnì kẹta lòun náà bá sọ̀rọ̀ ó ní wọ́ọ́lọ́ mo rántí níjọ́ tí mo bẹ àwọn èèyàn níṣẹ́ àwọn èèyàn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ wọn bá mi ṣiṣẹ́ kálukú sì ń ṣiṣẹ́ tán èèyàn kálukú lówó ṣẹ́ rẹ̀ oníbí ìṣe fún kálukú lówó ṣẹ́ wọn kálukú ń kówó rẹ̀ ńlẹ̀ lẹ́nìkan bá kówó lẹ̀ fún ọkọ̀ owó lẹ̀ ó lóun ọ̀fẹ́ òun ni ah, ebo ti ti sẹ́tàn kò sì gbowó sẹ́ ó ní iye táwọn ní àwọn fẹ́ gbà tẹ́lẹ̀ àwọn gbà jù bẹ́ẹ̀ lọ àdéhùn ti yí padà ó lóun sọ pé àdéhùn yí padà òun sọ fún pé iye iṣẹ́ báyìí lọ́ba òun ṣe ó ní iye báyìí lọ́gbà ó sì ti ti sẹ́tàn kò gbowó ó ó ní iye báyìí lòun fẹ́ gbà ó buwó lé ah, ó lọ́ba fowó lẹ̀ lọ́ba lọ òun wá òpin ah, owó tó fi lẹ̀ yìí kì í sowó owó ogun lẹ́ni òun wá bá tọ́jú owó náà òun àwọn kan ọ̀sìn bí adìẹ nígbà ọ̀yá tí ń pọ̀ sí òun bá ra àwọn àgbò ewúrẹ́ nígbà ọ̀yá ń tún pọ̀ sí òun bá ra màálù òun bá ra ràkúnmí òun ara gbàdí wọ́n sọ fáwọn ọmọ àtìyàwó pé ọgbà yóò èmi kí mo ní o kápítà nìkan ní fi ń ṣe bísínẹ́sì yẹ o níjọ́ ń tọ̀ òun bá ti dé òun ló lọ́gbà yóò ló sì ní gbogbo tó wà ń bẹ̀ lọ́ba àdìjọ́ kan dáadáa kùnrin bá ń kọjá lọ lẹ́yìn ọdún bíi mélòó lọ́ba dé lọ́ba yà lórí bàbá alágbájá owó ṣẹ́ jọ́kìnrin tí mo kọ́ lẹ̀ ẹ fún mi ní owó mi padà mo ní ìdíẹ̀ lòun bá sọ fún pé sórí gbogbo ń torí náà gbà yìí wọ́n ló ní arákùnrin yẹn sọ pé bẹ̀rù ọlọ́run wọ́n fi mí sí yẹ̀yẹ́ ò bá ń kó owó mi ní business òun ni kápítà tí mo lò fún gbogbo ọgbà yìí àti gbogbo àwọn ọ wá ní ìwọ ọlọ́run ọba ò tó bá dé pé ìbẹ̀rù rẹ lọ́wọ́ lọ́kàn mi tí ì fi jẹ ogún ológun mọ́tèmi tí mo fi tọ́jú owó rẹ̀ tó fi wá gbowó rẹ̀ ní pípé ó tún lé ma lọ́wọ́ tó bá jẹ́ pé ìbẹ̀rù rẹ̀ ni mo fi ṣe bẹ́ẹ̀ mẹ́sàn làwa kò lábẹ́ àpáta yìí làpáta bá sí pátápátá Allahu akbar làwọn mẹ́tẹ̀ẹ̀ta náà bá jáde kó nínú àpáta ìtàn yìí ànábì lọ pa ìtàn tá ànábì bá pa ànábì ń sọ fún wa yìí pé ká mọ́gbọ́n ń ká sì mú ìmọ̀ ń bẹ̀ ká mẹ́sìn bẹ̀ ẹ̀yọ́ màyá mi a jẹ́ pé àwọn sẹ́ẹ̀rẹ́ tá a bá ṣe pẹ̀lú ìkìláàsì nítorí ọlọ́run tá a sì ṣe pẹ̀lú mọ̀tábà bá nẹ́bí ṣe ní a ṣe pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run ọba a lè fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tí láàdá iṣẹ́ rẹ̀ yẹn ò sì ní dínkù àwọn míì wọ́n tó máa ń sàdíyèsí gbọ́ wọ́n ní tẹ́bá ti fi ń tẹ́ ṣe síwájú ọlọ́run bẹ́ẹ̀ lọ́run a ẹ ti gba láàdá yín kò sí nǹkan kan lọ́rùn mọ́ ìwọ lọ́ sọ yẹn ànábì níta nábì sọ ni pé ládàá rẹ yóò tún wà ń bẹ̀ lódìdí ó sì máa fi bẹ̀ ọlọ́run iṣẹ́ tara tiẹ̀ tó ṣe ni o kìí ṣiṣẹ́ bàbá kan o ọlọ́run ọlá àwọn àfa tí wọ́n gbé dáwà wọ̀lú Madina kọ̀ọ̀kan ọ́ wọ́n kó gbé dáwà wọ Madina ọlọ́run ọlá àwọn bàbá tí wọ́n kọ́ mọ́sáàsì àwọn ìlú yìí sọ láwọn bàbá yẹn ni wọ́n fi mọ́sáàsì tí wọ́n kọ́ bẹ̀ lọ́hùn kìí ṣe wọ ó jẹ́ àmà pé a máa ń fi ọlá iṣẹ́ rí ọlọ́run ọlá pé mo bòyàn láṣìírí ìjọba bèmínà láṣìírí ọlọ́run ọlá pé lágbájá ìjọ débi ń pa mo fún lóúnjẹ ọlọ́run musa ìsànú ìmínà musa ìlàmí ọlọ́run ìmínà fẹ́ nǹkan báyìí wọlá nǹkan báyìí tí mo ṣe àmọ̀ fi ń bẹ ọlọ́run ẹni máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àníwá àdúrà tẹ́ni rí bá ṣe ká máa ṣe àkàsọ̀ pẹ̀lú àdúrà ẹni rí bí dùá kìí ṣe di sọ́ọ̀lẹ̀ bí dùá i rọ́júlé sọ́ọ̀lẹ̀ ká ṣe àkàsọ̀ pẹ̀lú àdúrà ẹni rí ẹni yẹ gangan gangan gangan ká fẹ́ fi ṣe àkàsọ̀ àdúrà tí ó fẹ́ bá wa pè ọlọ́run á wà ní kọ́ bá wa pè ọlọ́run wa wọlá pípè tó pè yẹn ọlọ́run wa gbàdúrà tiwa ìtumẹ̀ òun náà ni pé a bẹ̀yàn ládùúwà ipe ẹni eré tá a bá fura sí pé ẹni eré ni kọ̀kọ̀ ọlọ́run nìkan ló mọ̀ ètò hàn sí wa ipe ń sin lọ́n ó dúró déédé ẹni ọlọ́ni a bá ipe dákun bá wa bẹ̀ lọ́n a lè pè é ẹ̀dákun rántí wa nínú àdúrà lóru a lè pàdé ìdójú ọ̀nà ẹ̀dákun tó lótọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ń sàdúrà ẹ̀rántí mi ìfẹ́ báyìí ìwà àti ẹ̀ ẹ̀ẹ́jọ wa bẹ̀ ọlọ́run kìí sòun lọ́fẹ́ ṣe é tó wá dépò òun ni ó ṣe ni àìmọye nǹkan tó ti dàrú ní ọ̀rọ̀ tiẹ̀ náà tí ó ti rí ṣe àìmọye àdúrà tó náà ti kó síwájú ọlọ́run tọ́lọ́run ti gbà òun kí ó se ẹ̀ẹ́dọ̀ dánú pọ̀ máa pè òun náà máa pè ẹ̀ẹ́dọ̀ wá pè ọlọ́run ọlọ́run á wọlé tẹ́jọ pé nì yọ wá wa ẹ̀rí ẹ̀ ànábì kan ní sẹ́kútùbà ojú ọ̀rọ̀ lọ́wọ́ abẹ́lọ́hún wọ́n wá kàṣọ pẹ̀lú àdúrà nábì ẹ̀gbọ́n àwọn náà ń ṣàdúrà wọ́n wá wá kà nábì ọ̀ṣàdúrà fáwọn kọ́lọ̀ wọn wọlé àdúrà tá nábì ṣe yẹn kó wá fi rọ̀jò ànábì ní Allahumma aghithna Allahumma aghithna Allahumma aghithna ọlọ́run ọba ò mọ́ṣá ìrọ̀jò fún wa mọ́ṣá ìrọ̀jò fún wa ànábì tí ìwé délẹ̀ tán tó jò fẹ́rọ̀ nígbò òdìjú mọ̀tọ́tẹ̀lé lárákùnrin kan bá tún wọlé ó nira ànábì ó ní gbogbo oko apáta òjò ti fẹ́ gbé lọ́wọ́ ojú ti pọ̀ kọjá ohun tá nídìí o anábìbára ẹni lọ́wọ́ pé wọ́lọ́n Allahumma hawa alayna wala alayna ọlọ́run òdò náà bá wa dá dúró lérí wá bá wa rọ̀ sí àwọn ẹ̀yìn ìlú bá wa rọ̀ sẹ́yìn ìlú ẹ̀yìn miami Allahumma ala ru'usil jibali wal akami wad darabi wọ́n nígbà táwọn jáde ní jímọ̀ báyìí òòrùn lọ́pọ̀ àwọn délé wọ́n lè ṣètàwá sólù pẹ̀lú àdúrà nábì wọ́n lè fọlá àdúrà nábì wọ́n fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì gbà bẹ́ẹ̀ èyàn máa yá mi nígbà táwọn nábì wá jáde láyé ọ̀dá òjò tún ṣẹlẹ̀ ní Madina àwọn sàhábà wọ́n lọ lè bá alẹ́ Abbas alẹ́ Abbas yìí ọ̀nkà nábì ni lásìkò Umar bin Khattab wọ́n lọ lè wọ́n ní alẹ́ Abbas anabi làá máa ń lọ lè bá kọ́bọ̀ wọn ò lọ sàárẹ́ ànábì ó wọn ò sì pé ànábì látọ̀run pé kọ́ wá bá wọn rọ̀jò wọn ò sì pé ọlọ́run wọlé ànábì rọ̀jò mọ́ dẹ̀sìn rú mọ́ jẹ́sìn ó mọ́ lọ́wọ́ o wọ́n lọ lè bá alàyè wípé kọ́ bá wọn bẹ ọlọ́run wọ́n lè bá alàbáàs alàbáàs yìí wọlé ọlọ́run ni wọ́n sì dọ́dọ̀ rẹ̀ wọ́n ní wọ alàbáàs ànábì làá máa wá bá tẹ́lẹ̀ ànábì òṣèlú máa mọ́sàbà alábáṣe ní ọlọ́run máa gẹ̀ẹ́sìnà ọlọ́run rọ̀jò fún amadina àwọn sàábà ní àwọn sì jáde kó lọ́dọ̀ rẹ̀ àwọn ò tí ì kó níwájú ta rẹ̀ tójú sì bẹ̀rẹ̀ sí rọ̀ ojú àwọn lọlẹ́ ni ìtumọ̀ òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa a lè dé àwọn ẹni rẹ̀ ó lè jẹ́ kápẹ́ntà ó lè jẹ́ bíríkìlà ó lè jẹ́ àfa ó sì lè má jẹ́ àfa ó sàti jẹ́ ní ẹni tí ń kẹrùn tó gbọ́ lọ́ngbọ́ lọ́kùnrin àbóbìnrin ẹ̀dàkùn ẹ̀ràn tiwa náà àdúrà ẹ̀sàdúrà fún wa a máa ń fàdúrà àwọn ẹni rẹ̀ a máa fi ṣe àkàsọ síwájú ọlọ́run àwọn lè ta sọ yìí àwọn náà làwọn tó jẹ́ àtàwásólè màṣọ́rọ̀ àwọn nǹkan tá a máa fi ń bẹ lọ́hun tá a máa fi ń sàkàsọ̀ síwájú ọlọ́hun tọ́lọ́hun máa ń wọlá rẹ̀ tí wọ́n máa ń gbàdúrà ẹ̀dá ibi tó ń lọ òjìnà ibi tó ń yà lọ́pọ̀ ọ̀yàdọ̀ àlìjànú ọ̀yàdọ̀ ìfìrìtù ọ̀yàdọ̀ àwọn ṣéwù ọ̀yàdọ̀ ọlọ́hun sórí gbogbo ohun tí ọba ti lákọọ́lẹ̀ nu tíra òun ni wọ́n pè lẹ́sìn àwọn èyí tí ó wá nínú àkọọ́lẹ̀ òun náà lásọ yìí tọ́wọ́ fẹ́ kádùn àrẹ ó tó ti gbà ọlọ́run bá ní pọ́pítàgù ilẹ̀ ilẹ̀ òsílà ẹ̀fìn kankan sàkàsọ̀ láàrin èmi àti yín kí n lè tètè gbàdúrà yín abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ átùmọ̀ sàlàyé tọ́bádọ́lá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn ọlá nǹkan wo làá máa fi ń bẹ lọ́hùn tó jẹ́ pé ọlọ́run ọba aláwọ̀ ní gbàdúrà yàn láyé láyé èèyàn kan dààmú dààmú ni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أداء قفوا الله وبا تشيرون فنوا وشيخ وفضيلة الشيخ قمر الدين يونس أكوريبي حفظه الله tí wọ́n ṣe àlàyé fún wa lórí àwọn nǹkan tá a máa lò láti máa fi bẹ ọlọ́run ba lórí àwọn dùhà wa àbí Allahu subhanahu wa ta'ala kó má ṣe ìgbà àdúrà wa bákan náà à ń fi ọlọ́run ba fi ń bẹ ọlọ́run ba àti agbára ọlọ́run ba kó bá dẹ̀mí wọn sí lórí dáadáa kó fún wọn ní húsùn rẹ̀ kọ́ ọ̀tí mọ̀ ẹ̀pàdé wa lọ́la pẹ̀lú ògo ọlọ́run ọba níbi tá a ti máa tẹ̀síwájú àwọn kan wo láà gbọ́dọ̀ máa fi ọlá rẹ̀ bẹ ọlọ́run ọba eléyìí ni a máa wò ní ọ̀la abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́nàmbà kí ó má ṣáà ìgbàdú ẹnìkọ̀ọ̀kan wa bákan náà Ramadan wa kọ́nàmbà kí ó gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ àṣẹ pọ̀lọpọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh